káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn mi ní orúkọ Jésù Kristi yóò dára fún yín mo kí yín pé ẹ kú iṣẹ́ òní lórúkọ Jésù ẹ ní ṣe àṣedànù nígbà tí àkókò ìkórè iṣẹ́ yín bá dé àní wá tì ogun tí máa dìde sí yàn ní àkókò ìkórè ogun yẹn ò ní jà yín ogun kó ṣiṣẹ́ kò dúró jẹ́ lórúkọ jésù ogun yẹn ò ní jà yín àti ẹ̀yin àti èmi ara àánú gbà bó ṣe máa rí nìyẹn lórúkọ jésù olúwa wa àmín mo wà nínú ìwé àwọn ọba kejì orí five ẹsẹ̀ two àti ẹsẹ̀ three ní alẹ́ yìí ìwé àwọn ọba kejì orí five ẹsẹ̀ two àti ẹsẹ̀ three bíbélì wípé ìyàwó námánì ní ìránṣẹ́bìnrin kékeré kan tí àwọn ará síríà mú lẹ́rú wá láti ilẹ̀ ìsírẹ́lì nígbà tí wọ́n lọ bá wọn jagun ní ọjọ́ kan ọmọbìnrin náà sọ fún ọ̀gá rẹ̀ pé bí olúwa mi námánì bá lọ sí ọ̀dọ̀ wòlíì tí ó wà ní samaria yóò rí ìwòsàn gbà hallelujah ibi tí a kà ní alẹ́ yìí ó tún ń sọ fún wa nípa olùrànlọ́wọ́ kan tí èmi àti ẹ tún nílò irú rẹ̀ ní ayé bíbélì sọ nípa ọmọbìnrin kan ọmọ ọ̀dọ̀ námánì tí wọ́n mú lẹ́rú látojú ogun ìgbà tó délé àwọn námánì ó wá rí ogun ayé wọn ó ayé wọn wípé ọ̀gá àwọn jagunjagun yìí námánì ó níṣòro àrùn ẹ̀tẹ̀ ó wáá sọ fún wọn wípé òun ń mọ wòlíì kan ní ìlú àwọn tí wọ́n ti mú àwọn lẹ́rú yẹn ní Ísírẹ́lì èyí tó lè ṣẹ́ ogun tí ń ja ọ̀gá àwọn irú olùrànlọ́wọ́ bíi eléyìí ó ní àwọn olóyìnbó ń pè ní connecting helpers yẹn ni olùrànlọ́wọ́ tí máa ń sòyàn pọ̀ mọ́ ẹni tó máa ràn yàn lọ́wọ́ ṣerú àwọn èèyàn bíi eléyìí wọ́n lè mọ̀ ní agbára láti fún ọ ní n tó ń fẹ́ ṣùgbọ́n wọ́n mọ ọ̀nà láti rí n tó fẹ́ gbàgbà àwọn olùrànlọ́wọ́ tí mo pè ní asonipọ̀ yìí àwọn lè kéré wọ́n ṣe é tètè fojú tẹ́ńbẹ́lú ṣùgbọ́n wọ́n mọ ẹni náà tó lè fún ọ ní ọ̀nà àbáyọ sí ogun tí ń jà ọ́ gbogbo wa la nílò irú wọn. olùfẹ́ mo máa ń tẹnu mọ́ fún wa pé ìrànlọ́wọ́ tá a bá rí gbà òun náà ni ó sọ ìpele tí ayé wa máa dé yorùbá bọ̀ wọ́n ní eruku tí ń sọlá òjò ni ò tí ì rọ gbogbo ibi tó wà yẹn tí òjò ìrànlọ́wọ́ bá rọ̀ sínú ayé rẹ̀ ó kọjá bẹ̀ gbogbo àìní àìríjẹ yẹn tí ìrànlọ́wọ́ bá dé sínú ayé rẹ̀ ìyẹn máa di ohun ìtàn nínú ayé rẹ nítorí náà mo tún fẹ́ gbàdúrà fún lálẹ́ yìí wípé kí olúwa kó gbé olùrànlọ́wọ́ dìde sínú ayé rẹ mọ́kín tó gbàdúrà fún ọ ẹ jẹ́ ká kíyèsí kinní kan lálẹ́ yìí ọmọ ọ̀dọ̀ lọmọbìnrin yìí o tó júwe ibi tí ọ̀gá rẹ̀ ti máa rí ọ̀nà àbáyọ sí ogun ayé ẹ̀ nítorí náà dákun o ò mọ ẹni tí ọlọ́run máa lò fún ọ má fojú tẹ́ńbẹ́lú ènìyàn do not underrate anybody kò sí ẹnikẹ́ni tí ọlọ́run ò lè lò fún yàn mo gbàdúrà fún ọ ní alẹ́ yìí olùrànlọ́wọ́ tó nílò olúwa yóò gbèrèdè fún ayé rẹ ó yá tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ ní orúkọ jésù kristi ènìyàn tó máa pàdé tó fi ní sunkún mọ́ lórúkọ jésù látòní lọ lọ pàdé wọn àwọn ènìyàn tó máa pàdé tí ọ̀rọ̀ rẹ̀ ó fi dayọ̀ látòní lọ lórúkọ Jésù mo ní kó lọ pàdé wọn mo kéde gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run ọ̀gá ògo jùlọ mo pa á láṣẹ pé ènìyàn tó nílò tó ò fi ní dààmú mọ́ tó ò fi ní ṣẹlẹ́yà lórúkọ Jésù kí Olúwa kó gbé pàdé rẹ̀ ẹni tó mọ ọ̀nà débi tó fẹ́ dé yẹn tó ò fi ní forí jágbó kí Olúwa kó gbé dìde fún ọ ènìyàn tó mọ ẹni tó mọ ọ̀nà àbáyọ síṣòro ayé rẹ lórúkọ Jésù kí Olúwa kó gbé pàdé rẹ information tó nílò tó fi já gbangba information tó nílò táyé rẹ ó fi ní breakthrough látòní lọ Ọlọ́run rán sí ọ bó ti fẹ́ sùn lálẹ́ yìí ó sùnrùn àlàáfíà ọfà ojú oorun kò ní bà ọ́ ogun àlákàlà kò ní borí ẹ̀mí rẹ̀ àlàáfíà Ọlọ́run yóò sì máa bá ọ gbé ìmọ́lẹ̀ ọ̀run yóò tàn ya ayé rẹ ká òkùnkùn ayé kò sì ní borí rẹ wàá sùn láyọ̀ wàá jí láyọ̀ lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkúnlọ́lá àlàáfíà ní fún yín.